Yorùbá gbára nílẹ̀ bí lábíyá kan ní fún ọlẹ̀ náà wọ́n lábíyá bẹ̀rẹ̀ ìyá ìlà ìwà ìlú sọ́rọ̀. Ọ̀sìn àríwọ̀ ọ̀ṣìn واحد أحد مهزم قادم بالبطش والنقم فضل مبارك يا رحمن فارحمنا وافرح بعفوك عن ذنبه وعن ذنبه ووارث الارض لا يكون يعاهده ولا جريم له ملكا لا محيي القلوب وانت وعادتهم حتى البنات وهم دار الزمن ثم الصلاة على المختار سيدنا المصطفى المنتفى الأدراك في الزقريه المصطفى المجتبى المرعوة في الدين وظن قبها يغشي على أثره وتأمن معه نجاه وهو وعراني وما تبعه نجاه وهو وعراني وما تبعه نجاه والله ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله على محمد وعلى آل محمد كما صليت على آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على آل إبراهيم إنك حميد مجيد وبعد فاصبحانك اللهم اللهم علمني ما لم اعلم بما اعلم وزدني علما اللهم اكفني خطيئتي وجهلي واسراري في وما انت اعلم به مني اللهم اغفر لي جدي وهمي وعمي وكل ذلك عندي اللهم اغفر ما قدمت وما اعرضت وما اقررت وما اعلمت وما انت اعلم الحمد لله رب العالمين على إنعامه ببقائه في جسدي إنعامه ببقائه في جسدي ويسلم جل وجل جلاله náà la bẹ̀rẹ̀ sí ìwà pẹ̀lú àyè lẹ́nu tí ń bẹ lọ́wọ́ pé ọjọ́ kìí ní oṣù ọ̀nà àmì ìjẹba ṣàwárí nígbà nígbà táwọn ẹ̀kọ́ parí àwọn àbí ọ̀tá tí wọ́n lè la ní rọ́nà ní gbogbo àgbà tó ṣe ìgbà tó ṣe ọ̀gá. Àmọ́ gẹ́gẹ́ ọ̀pá àpá ń kọ ṣíṣẹ́ lọ rú tí ó jẹ́ bọ́rọ̀ ọjà tí kò yára ayé ìjẹ́ ọ̀rọ̀. Àpẹẹrẹ tó fẹ́ wọ́pọ̀ ló máa tó lọ wá láti ìdílé ọ̀rọ̀ tí lọ lórí ìlú àwọn ọ̀nà ọmọ ní ẹ̀ka ìlú wọ́pọ̀ ló wà lórí ọ̀rẹ́ ọ̀mẹ́ ìkùsí gẹ̀gẹ̀ fún ọpẹ́ Wọ́n jẹ́ sáàmì láyé ìlú agbáńbẹ̀ pẹ̀lú àlàáfíà. Àlàáfíà àgbà ti wáyé torí ìdára fún un. Tó láàáfíà ló wà máa ń gbé látàrí ìwà. Bàtà ìrẹ̀ ìlú ló fi yẹ ọlọ́ọ̀rẹ́ ti agbára ń bẹ. Àdùgbẹ̀ kọ̀ọ̀tọ́ olúwa ọ̀gá mẹ́ta. Àdùgbẹ̀ kọ̀ọ̀tọ́ olúwa sáàbà nínú ní gbogbo àwọn orúkọ bẹ́ẹ̀ ní ìtọ́jú ìjọba rẹ̀. Ìgbésẹ̀ ti kojú rí àwọn ọ̀dọ́ orí kọjá ọmọ ọ̀dọ́ náà lè ọ̀sán. Nígbà tí ó yọ ọ̀dọ́ táwa tó ń lọ ìwọ̀n tó láàrín àdúgbò. Ìmọ̀ ẹgbẹ́ lọ́dọ̀ ọ̀rọ̀ ọmọ àkúgbẹ̀rọ̀ àwọn olórí ìwọ ọmọ orí la ń ṣàtàrò fún láàrín àdúgbò ìgbà ìjọba. Bẹ́ẹ̀ bá dúpẹ́ ètò ìsìnkú yín látara pé alóore ìlú wọ́n ti yá sí àwọn tí gbẹ́gbẹ́ àríwá wọn ti sọ̀rọ̀ rárá. Ẹ̀sán lóore wá dúpẹ́ ìlànà. Àwọn ilé lóṣòrí ẹ̀dẹ̀ wá mẹ́rẹ̀ yá làjá ọ̀. Àmì ìrìnlá àdábíà, àmì ìrìnlá, àmì wọ́n wà jẹ́ bá ṣọ́pọ̀lọpọ̀ rẹ̀ láyé. Àmì ìrìnlá èèyàn lè máa fẹ́ láyé fẹ́ láàrin náà ṣé ó ti tẹ̀sí ìgbà yìí máa ń jókòó nípa àwẹ̀ tó lọ àmọ́lẹ̀ ẹ̀sùn ló wà ní àwẹ̀ tó lọ ìdí tàbí tẹ̀sí ìlànà tí jókòó sí àmọ́ lórí ilẹ̀ ẹ̀rọ lọ́wọ́ níbi ẹ̀rọ tó sábà dání ẹ̀rọ tó tó tó tó tó tó tó tó àdúgbò òṣèlú látàrí àtàkùn ìlà máyọ̀ wá lẹ́rẹ̀ láwọn ọlọ́pàá ní máyọ̀ wá lẹ́rẹ̀ láwọn ọlọ́pàá ní mo jẹ́ ìṣẹ́kù bẹ́ẹ̀ ní ọjọ́ ìjọ tí ó lè ní ṣe ọ̀rọ̀ ìrànlá ọba tí ó kú ní ìlú mẹ́ta tí ó sì rọ̀ lẹ́yìn ọ̀rọ̀ tí ó rọ̀ lójú ọ̀sẹ̀ kẹra tí ó lọ́lá أجل كل محمد صلى الله عليه وسلم وآله وسلم aláwọ̀ ìròyìn aláwọ̀ títí ìròyìn náà yóò fi bá àjẹ́ lábúráwá ní gẹ̀ẹ́sì ní ìrọ̀hàn ìrọ̀hàn tó ló ní ní aláwọ̀ títí ní láwọ̀ tó gbọ́ láti àbẹ̀wò yẹ́ ọlọ́pàá ìrọ̀hàn mẹ́rin محمد سيد القرنين والثقلين والفريقين عمي ومن عجمين والفريقين عرض ومن عجمين محمد سيد القرنين والثقلين والفريقين من عون ومن عزم والفريقين من عون ومن عزم واعظم وما أرسلناك إلا رحمة للعالمين منه المرسول والعالمين عربية أه. عربية أكثر من عرض ومن عدم عدم عرض العرض والعدم وما أرسلناك إلا رحمة للعالمين. الذي كان يعيه àdúgbò ọlọ́run tó gbé ìdílé fún wa. Àtọ̀rọ̀ ìjá àti ìyẹ ọlọ́run àti ìwà Mùhàmmad kó máa bá wọn ará rí rẹ̀ náà máa ń sọ ábá rẹ̀ àti ogun mùsùlùmí kárí ayé lẹ́yìn ilé ìgbìmọ̀ ní fúnrẹ̀ ọlọ́run ìhànà ní kàpùlọ̀ ọmọ nígbà tí wọ́n láàrín lánà kò ìnáta àárín mọ̀láàdé ìwọ́ lónìí ìwọ́ ọjọ́gbá Allahumma arábìnrin rẹ̀ ọlọ́run alìmì fi ma wá máa lọ́nàìlàm èyí tá a mọ̀ tẹ́lẹ̀ tó sì jẹ́ pé àìmọ́mọ́ rẹ̀ mì àbùjẹkù ló jẹ́ pẹ́sìn àbùjẹkù ló jẹ́ fún sẹ̀mí alìmùnà fi ma wá وانفعنا بما علمتنا èyí tó fi mọ̀ wá núùmọ̀ ṣe wá láǹfààní pẹ̀lú ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ló nímọ̀ ìmọ̀ rẹ̀ wúlò fún ṣe láǹfààní wà zid ní ìrìnà tàlékún mọ̀ ìrẹ́ ànábì máa sọ pé olúwa lé mi kún nínú ìmà ọba nìmọ̀ rẹ̀ ilé fún torí pé àlímọ̀ lòwó gangan nìmọ̀ fúnra ẹ̀ ọlọ́run ọba ní wọ̀pọ̀ ọkọ̀ tó lè dè èyí ní tó gbogbo ojú ọlọ́run gangan ma kágọ́ pé ọlọ́run ni ibúdó mọ̀ ìsọkúsọ ibú odò ni odò ó kú lẹ́lẹ̀ ó mìíràn náà ti ní gbèdéke ti tó dé àti ibú àtẹ́sí èsè bú ó gan ni àlìmù gangan àlìmù ẹ́ Allahumma mo jẹ́wọ́ òwúrẹ̀ Allah ẹlẹ́ṣẹ̀ mi ní oòrùn ìtúrílì kọ̀bí àbí gbogbo àwọn ẹ̀ṣẹ̀ ní pátá ṣàforíjì rẹ̀ fún mi. Wàjá àmì aláìmọ̀kan ni ní gẹ́gẹ́ bí sọ nínú Suratul Ahzab, innahu kana àwọn àìmọ̀ ní ṣàforíjì rẹ̀ fún mi wà máa ń ta àwọn ìlànà bí i nìtìní ìsàbọ̀n ní ìdílé ẹni rẹ̀ ó àfáàyẹ ìyàn ní àfáàyẹ wà máa àtà àárínláwò ní ìdílé tó mọ̀ nípa mi táwọn èèyàn ò mọ̀ yẹn ṣàforíjì rẹ̀ fún mi. ọlọ́mọ ìpínlẹ̀ àmì ọlọ́run jíìtì gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ lẹ́gbẹ̀ẹ́ mo là kí n tó rí ẹgbẹ́ màmí èèyàn fẹ́ ṣẹ̀ ọlọ́run jẹ́ kí ní olúwa èèyàn kìíyàn ní bẹ́ẹ̀ bọ́ sí èyí tó wá ṣe gbìyànjú lórí kó bọ́ sí ẹ̀ṣẹ̀ náà ní ó sí ẹ̀yìn bẹ́ẹ̀ ń ta tẹ́tẹ́ yóò lọ ọpọlọ ó fẹ́ fáàmù nọ́mbà nìyẹn nọ́mbà ló fẹ́ bọ́ sí ló ṣe gbìyànjú yóò wo previous pictures àwọn tó ti lọ nọ́mbà wo ló jẹ ẹwọ́ ṣe ṣe wàhálà èwo ló máa mú bíìsì àwọn tẹ́tẹ́ yóò ṣe wàhálà gbogbo àwọn bá a là a ṣẹ́gbẹ́ aṣègbìyànjú ni àmẹ́sẹ̀ ló já sí ṣàkóríkì rẹ̀ fún wa náà. Ọlọ́run pèlè jíde wà láàzìlì. Àwàdà nú bá ọ̀pọ̀lọpọ̀ lónìí ẹnìkan gbọ́dọ̀ ìtàzẹ̀já fi tọ́lọ́run lẹ̀ kèwà ṣe pé tó gbà lérò tí pé kò gbọ́ lọ́n gbọ́ ṣùgbọ́n bá ṣe sọ̀rọ̀ ní ẹja fi tọ́lọ́n lẹ̀ ẹ̀ṣẹ̀ ní irú àwọn ọ̀rọ̀ bá ń tó bóòdé lẹ́nu ọlọ́sùn kò jẹ́ fún àwọn abẹ́jẹ́ fún ń para gbogbo àwọn bí tẹ́ẹ̀bí tẹ́ẹ̀bí ń tọ́rọ̀ ìrẹ́lẹ̀ bí ó kọ́ wo ṣoṣù ó ń fa àwọn èèyàn lẹ́yìn lónìí tó kàn wá ẹ̀rọ ńlá kan tàbí ìlú gbé kalẹ̀ ẹ́ alóhùn parọ́ súnà ọ̀rọ̀ tó sọ yẹn àwọn èèyàn ó tún rẹ́rìn bí àwàdà ní wà hàn sí àtàkùn ìrẹ̀lẹ̀ wà. wà á ń bì èyí dánú ẹ̀ṣẹ̀ ta ló lè lọ pé òun ò ìlú láyé <laughs> mo fẹ́ sọ̀rọ̀ gbọ̀ngàn mo rí bàbá wa kan jókòó fún àròkúlé àwọn ni mò ń bá rú torí mo fẹ́ sọ̀rọ̀ àwọn ojú àti ṣe tó mọ̀ tó rí <laughs> ìwọ débi ti ń pa láti jẹta tó ríṣẹ́ ẹnìkan wá dé ń bọ̀ lápá Àbújá àbí tírélà tó bàjẹ́ àfáàyàn tọmọdún tó bàjẹ́ sí níbi etí ọ̀fẹ́ wọ́n dẹ̀ kó ẹrù tí mọ́tò yìí bá sùn mọ́jú bí òun ó wà kó gbogbo ẹrù ẹ̀ lọ́wọ́ jà ìwọ́n sì ti ń pèjì láti oṣù kan wọ́n ti fi bá bàárì ọ̀nà àtùgbá tó wá gà rẹ̀ tírélà wọlé mọ́ tẹ́lá wọlé wọ́n wá dédé bí ọ̀tẹ́ bí ọ̀tẹ́ bí tẹ́lá kan takúnlẹ̀ bóòdó òṣè ní mọ̀mọ́ ìṣẹ́ fún ìyàwó ọlọ́gbà fún ìjẹ́ ẹ̀yìn dẹ́bà ẹgbẹ̀lẹ́rù àjọ tó fẹ́ gba owó rẹ̀ kìí dé ló wá sọ fọ́gbà pé ẹ̀jẹ̀ rírò lèlé pé yóò rí ní nípa ọ̀gá tó wá wá owó tuntun ọ tó wọ àbíyàwó rẹ̀ lọ fi jẹun nígbà tẹ́ ẹ̀ ló oko lónìí ó sì lo oko ṣùgbọ́n owó àjọ yẹn àjọ yẹn kì í sùn ó ti lọ fowó ọ̀gá dájọ́ ọ̀gá tún wá yọ owó fún yá kò ń ṣe dáadáa sí ìlú àbíyàwó láàrin láàrin driver ẹ̀yìn tíṣà àárọ̀ ìgbà tí mo lè fi jẹ́ mo fẹ́ sáyìn nǹkan tó ń jẹ́ kí ilé mo wá dé ní eight thirteen mo wá sọ tíṣà kan wá fẹ́ sáìn lẹ́yìn tó ní àwẹ̀ dé o ní ìgbà àwẹ̀ ní jẹ́ eight thirteen mo dé láàárọ̀ yìí ní one three ní ẹ̀kọ́ ní mo kọ́ sí. ìwọ́n dídà pé ẹ ti bára yín sọ ẹ bá dé láago mẹ́jọ àgbo méjì ní ó gbogbo yín lè dé òun tẹ́lẹ̀ lérẹ́ tó dé ní tó lè jù torí náà àtẹ́nìkan mo fáàmù àdúrà yà náàbì ni ó hadithun sọ́yí allahumma kìrìlì kọ̀pì ápì wà jáhàlì wà ìsọ́fì fi ámùrì ní bíẹ̀ láti sọ yẹ wà máa ń ta alamu bí i minni allahumma kìrìlì jìdì wà hasbi wà ámbi wà kọ́pọ̀ ì wà kúlù dáàlìkà ìndì bàbá nàbí wíbẹ̀ bá mi wọ́ wà kọ́kọ́ ìdè tó wá já ṣìṣe ní mọ́mọ́ ẹ̀ṣẹ̀lẹ̀ṣẹ̀ ń jẹ́ orí rẹ̀ jẹ́ni ní wà kúlù dáàlìkà gbogbo tàṣẹ pátá ìndì ìbẹ̀ rẹ̀ ẹlòmí على إن سلام على التقى سلام على الإسلام بعد محمد سلام على الإسلام بعد محمد Mi ò mọ̀ bàlágà tó jẹ́ mo rí jú. Bàǹkálẹ̀ kan sí àbá. على الإسلام بعد محمد سلام على الإسلام بعد محمد. Ọba ká tún á pè ọ́ ní ọ̀lẹ́ni wá ìjọ́lẹ̀ wa ní mú wá ṣe ọ́ ìjọ́lẹ̀ wa ní mú wá kọjá àlà àìmọ̀ kan wá ní èè ó ti ti wíbẹ̀ tẹ́lẹ̀ ìnáwó kánà gọ̀lúmọ̀ jàhúlà àìmọ̀ kan ní dàwálà fàánù wa fèríjì wa ṣẹ́kù sẹ́yìnì nípìnlẹ̀ sẹ́yìnì rọ́ìmọ̀ ọlá àgbàtọ̀ àdúrà gbàtúbà wa ó ní nínú ìtumọ̀ rẹ̀ ní wípé jẹ́ ká lè túbá èdè pé gbàtúbà wa nìkan lè túnmẹ́ olóko méjèèjì sínú pé ẹ̀bá ń bẹ lọ́n pé wà túbọ̀ àlẹ́ iná ìtò ń sọ pé ọlọ́run jẹ́ kí n lè túbá kò sì tún gbàtúbà náà àti èmi ò bá gbédè èyàn ní túbọ̀ àlẹ́ iná wọ̀ wo ni gbàtúbà wa jẹ́wọ̀ túbá àti àdúrà yẹn tó ń sọ pé ọlọ́run jẹ́ ká lè túbá ẹ̀fọ́ àwọn lólédè yẹn nínú bèbí ọmọ lábúráwá ní tí wọ́n já àpá òjò lédè Yorùbá náà ti rínú àwọn míì Ìtumọ̀ rẹ̀ ni Olúwa mọ́ pa méjì ẹ mọ́ gbàgbé ìwé òfẹ́ bá dé bẹ́ẹ̀ tí bàtí bá ṣe yẹn kílé oṣù yẹn ni pé bẹ bá dé bẹ́ẹ̀ ẹ má tí èmi náà yẹn tẹ́ ẹ má pa mí tí ẹ má yọ mí sẹ́sìn in tí wọ́n ń wí fẹ́ nìyẹn nìyẹn ṣùgbọ́n àwọn tá a gbé dé àbí tá a àyí ní kéde o ìdíkù ní ọlọ́run jẹ́ káàkiri ṣé yorùbá ti wá ṣe nǹkan yẹn fún sáà ẹ̀jẹ̀ mọ́tò àti ní kọ́kọ́ jẹ́ káàkiri àìrántí wọ́n rántí ṣùgbọ́n wọ́n wòye pé nǹkan mẹ́fà ni wọ́n fún wa èèyàn mẹ́fà lá òní èèyàn mẹ́fà lá Sọ pé ní mẹ́fà bá ti tán, àwọn tó ṣẹ́kù ọ̀nà mọ́fàlá kò sí ìwó òlù, kéèrè máa rántí àwọn èèyàn náà. Ìyẹn ni pé kí wí ni pé ẹran sí ìwé èmi ní FCC, àwọn ẹni tọ́lọ̀ ń jẹ́ arántí ọlọ́run ìyá bí ó sì ní. Nítorí náà, látàǹsà ni àwọn afáà tún ẹnu bàlákọ̀ mi o, pé kọ́lọ̀ mọ́ta àjẹwà pé ìtún ọlá láti tùrùkùnà wọ́n gbé wa jù sílẹ̀ ìjọ sọ ní ẹ̀ torí pé wọ́n mọ̀ wá nínú fọ́tù tọ́ ha nígbà tọ́lọ́wọ́ bá sọ pé wà mẹ́n àárọ́dọ̀ àǹdíkírí fàínà làwọn máa ń ṣàtàkùn kan wà náà قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك عن آياتنا عن آياتنا قال كذلك أتتك عن آياتنا فنسيتها وكذلك أتتك آياتنا قال آياتنا فنسيتها وكذلك اليوم تنسى Ọlọ́run ìmọ̀ àárùn-ún àdìríkìrí ẹ bá ṣẹ́rí kò ní ìrántí èmi ọlọ́run fà iná làwó màá ń ṣàtàlúgbọ́npá tó làpá tó kò ìyẹn pé gbèdá kò ní kú oṣù ọlọ́gbọ́lá abẹ́ kò ní kú oṣù ṣùgbọ́n ẹ̀ tó dà ó làwọn èèyàn wá tú sí ìgbésí ayé ìgbìmọ̀ yóò bó lówó jù bẹ́ẹ̀ lọ inú ìyẹn àti ìmọ̀ wa nígbà tí òun jẹ́ ọlọ́run ṣe bí ẹni pé lè bàbá lòun sùn bó bá ti dàgbò mọ́kànlá Toyota Camry pencil light tó ti gbóǹbọ̀ wá gbé jáde wọ́n nímọ̀ tó ń ló wà nínú ẹ̀ wọ́n ti ti páàkì ọkọ̀ lẹ̀ ọkọ̀ tó gbé wà kọ́ 17 million 20 million 25 million wọ́n páàkì ẹ̀ gbogbo ayé ò máa wò ó àmọ́ Toyota Camry tó ti gbó olóògbé jáde lọ sùn fẹ́ẹ̀sì fẹ́ẹ̀sì àbẹ̀mí sùn kàrẹ́ kílẹ̀ tó mọ́ lọ́la ó ti gbé ìgbésí ayé ìnira yóò máa gbà tí ò

kò sí ní ilé jẹun lóde ẹ̀kúta kó mọ́ta lọ́njẹ́ ní ajẹun aláàjọ oúnjẹ kan ò tó àfà ẹ bá rẹ́ pé yẹn lọ bí gbọmọ kó máa àfà ló jẹ gidi o kiri pé ní pa àwọn àfà o a máa sọ fún ju kò wá lọ gbẹ̀ngbẹ̀ torí oúnjẹ súnà lélẹ̀ torí àwọn kan sọ pé ẹni yẹn ń ṣe sàárà ni ẹ má jẹ oúnjẹ àwọn àfà àlàfẹ́ bá yín kúrúkù pé kò sí ti bí séèyàn. mo rò pé òun ò ní jẹun níta lẹ́nu wọ́n gbò nǹkan sóúnjẹ yìí ó lè sọ pé òun rí ọmọ ńlé bàbá láàmù tó gbé kó bẹ hànú létí abọ́ èṣù nílé kìyẹn yóò fèdí pápá kò ní lè jẹun ta kò gbọ́dọ̀ mọ́rọ̀ ọmọ ńlé bàbá láàmù tó gbé ẹyọ owó tàbí kó ní ẹ̀kọ́ la irú ẹ̀fọ́ wo ni àwọn yẹ́rin ni ó èèwọ̀ ni wọ́n gbọ́dọ̀ jẹ yẹ́rin ó ti lóògùn tó ní ọjọ́ mú pé ẹ̀sọ́ yẹ́rin ni owó ẹ̀ òní ó bà jẹ́ jẹ́dìra òdé àwa sì ti jẹun lọ àbíjẹ̀bọ́ sí wa àbèrè irú ẹ̀fọ́ tó jẹ́ pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ kò lè jókòó di láńkì tí ó fi mú ṣíà kò lè jókòó ti ní gíní áńkì tí ènù ṣíà ọgbọ̀dọ̀ láńkì ní ẹjọ́ sórí ìnira àbí òmìnira olówó sí ní lórí náà kùránì ní láhùnmà ìṣà tàbí ìgbésí ayé ìnira ní òmò ẹgbẹ́ dọ́nkà ẹmọ tí wọ́n bá ní wọ́n dọ́nkà mọ́jẹ̀ kí ń ṣe ẹgbẹ́ ìtìárọ̀ kan ní ṣùgbọ́n mi mọ irú ìtìárọ̀ tó jẹ́ ìfẹ́ jẹ́ mọ̀ sí ìfẹ́ ní fayọ̀. kẹ́lìmọ̀ ẹ̀ ló ṣe sáǹdì yẹn pé nígbà pé báskẹ́gbọ̀ wọ́n máa ń dọ́nk máa ń wọ́n dọ́nk tó máa pé màíṣà mo fẹ́ wo sáǹdì dọ́ǹkì bẹ̀rẹ̀ àti dọ́ǹkà ṣé ẹ̀ pé tí ó bá fẹ́ dọ́ǹkì máa fà á jẹ́bọ̀ gbogbo agbára tó fi ìgbìmọ̀ lórí tó dọ́ǹkì lẹ́nìkan bá lọ fẹ́ blọ́ọ̀kì ọwọ́ yẹn máa rọ́ dánù tó ìgbésí ayé ìnira ó ṣe ìnira wọn àwọn aláwọ̀ láti dá àwọn akókò wọn sọ nípa yẹn ṣùgbọ́n bàlágà yóò mọ ìtọ́sí ṣùgbọ́n mi máa ń mú bẹ́ẹ̀ pé ní àìsí tàbí wọ́n pè ẹ̀kọ́ kọ́lẹ́kọ̀ọ́ bàlágọ̀ bàlágọ̀ yẹn deep oníẹ̀pẹ̀ ní rítọ́rì ní English àwọn àfọ́ onímọ̀ nípa Quran wọ́n ní ẹni tí ò bá mọ̀ kó má ṣe tẹ̀sí nínú ìmọ̀ tẹ́yẹ̀ gbọ́dọ̀ ní kó tó lè ṣe tẹ̀sí Quran wọ́n ní ó dá àwa fáàmù ń kọ́ wọn ní ẹ̀lọ́mọ kàbírà tó jù ìtàwọn yẹn bá sọ ọjọ́ mọ́ mọ́ ẹ̀yìn fún ayé mọ́ bọ́rọ̀ nítumọ̀ lọ́mọ kájáde ní tí àwọn tún fáwọn èèyàn kó bá ti nímọ̀ ọ̀rọ̀ tí mò ń sá ìtì ìdélẹ̀ gangan o fáínẹ̀lá ọmọ ẹ̀ ń ṣàtàndọ̀ nǹkan mo ń ṣàlàyé torẹ́ lómi ẹni kò lówó ló fi ń gbèsè ayé ìnira olówó rẹ̀ gan ni àti ara ń ní. kò lè jẹun wàyé fún tàdá kọ́lé bí kọ̀lọ́rin bàbá ń tà

tó láyọ ọkàn tó ṣe bí ẹ̀kọ́ tí yóò wà tọ́bà yẹ jíjọ fàyè ni. Àwọn Yorùbá ní mò ń lọlé lọ jẹun òjá mẹ́rin sí lọ mú gàárì. Àwọn èèyàn ní mo fẹ́ jẹun kálukú ra oúnjẹ lá. Mo fẹ́ lọ jẹun nílé, mo fẹ́ lọ lò kéré o. Kò tẹ́ pàtí epo, nígbà tó sì dé ó ní òun ti jẹun. Kí lẹ́mọ̀ tó jẹ́? Ìwọ àtàwọn ọba náà tí ò jẹun níta tí wọ́n jẹun lé bàbá bá dé. Ẹ̀sẹ̀ kò ọba náà lọ jẹun lé ọba tó padà wá kí ló jẹ ìyá ẹyẹ ni òun àtọgbà mo ọ̀rọ̀ iná ṣàfihàn pé kódà alẹ́ ọ̀rọ̀ oúnjẹ tí wọ́n bá ẹni tó ní ayé maisha tandonka wà náà ṣúrùrù ya ọmọ ìkìyàmọ́ sí ààrẹ lọ́jọ́ alìkìyàmọ́ agbèdìdè láfọ́jú kò ní ríran ọlọ́run mọ́já wọ́n gbogbo afọ́jú yẹn tó bá jẹ́ mú mè ní ló padà there is no defect in paradise kí ni mo ní òsínú àlìjánà àbùkù kò sí sí àbùjẹ́kù nínú àlìjánà gbogbo alápẹ́ lẹ́yà ara nínú ọgbà àlìjánà ọlá ni àmá àwọn akẹgbẹ̀ rí ònẹ́ tó ní tó ṣẹ́rí fòmí ìrántí ọlọ́run tó ní òsọ́lọ́run ìgbé àwàgbé ìdílé lápọ̀jú kọ́ làárọ̀ bìí yóò àmọ́ sọ pé olúwa ní Límà èéṣe, ìgbìmọ̀ èéṣe ti kí ló dé, èé wá ti rí, èé ti rí, èyí wá ti rí. Àṣàbà ní àmẹ́ tó fi gbé òdìdé lápọ́jú, wakọ̀ ọlọ́ni ó kúrọ́ kàdáàlì. Ó ṣe rú náà lórí, àmọ́gbà tó rí ìrànláyé yẹn tó wulé kojú wo tó wù ọ yẹn. Àtàkà àyà àtùnà àmì ọlọ́run wá bọ̀ kí lámì àyà Kùránì. Àyà tó láà tàǹkọ́sìmú ìlà kìsìmẹ́ ìnirọ̀ ìsìyẹ́ yìí. القسم الأول آيات الله القولية والقسم الثاني الآيات الله الشرعية méjèèjì lórí láyé òtọ́rẹ ẹ̀dọ́lọ́mà a ní ọlọ́run ọba èyí tá a bá láyé ń pè látàláyé kìí ṣe ṣàgbóhùn ṣàgbóhùn sí àtàláyé Ṣàngó ní bàbá ọ̀ranyàn ló bí Ṣàngó ọ̀ranyàn ní bàbá ní bàbá ẹ̀ ọ̀kàn bí ní bàbá rẹ̀ àbá láyé Ṣàngó bá wọn kan láyé tó níyà ilé ìpè níyà rẹ̀ ọmọ pápá pápá ọ̀rọ̀ méjì wọ́n sọ ń pa ẹ̀ ṣùgbọ́n ìdí mú wá ní pé ọmọ ọ̀tún ọ̀rún nílà ń gbogbo ní wọ́n pẹ̀lú ẹ̀ kó tó lè já mọ́ ọ̀tún èkìtì obìnrin kó lóbi ń bẹ̀ àwọn kan sì ń gbé bẹ̀ tó ní àbá láyé ẹ̀kọ́ wọ́n pẹ̀ kí nìkan ní anthropology ẹ̀kọ́ nípa àṣà àwọn èèyàn sociology ó ní ẹ̀kọ́ nípa ìbágbépọ̀ àwọn èèyàn ní máa tó kọ́ bá jì ní Tòṣálájì ní ìmọ̀ ìtìmáyí àtẹ́jọ́ pẹ̀lú òmìnira pọ́ láti àpá. Nímọ̀ ní àpá òtòrí àpá àmà ṣàmú ìlú. Ẹ lọ owó Èkìtì. First governor wọn àbí governor tó wá nígbà tí wọ́n ṣe democracy. Fáyọ̀ ṣe ifá Fáyẹmí Ifá ẹ lọ wo ọ̀pọ̀lọpọ̀ àwọn èkìtì ẹni pé Ifá Ifá pọ̀ nínú orúkọ wọn àti awo awóṣìkà kéde awóṣìkà awóṣìkà awo kò ṣe ìkà ṣùgbọ́n àwọn àtàgbélé wọn àwọn amọ́gbé ní awóṣìkà fàájú yìí kéde Ifá jù Ifá náà ni ṣẹ́rẹ́kìtì náà ni àbí ẹ̀rí kì ní ẹ̀níbi adóbi tí wọ́n fàjúyì ó wà ní fẹ́nu fàjúyì so àwọn bí ọ̀rọ̀ ifá ó pọ̀ mẹ́rin tí wọ́n lọ́nà ọ̀sẹ̀ yìí so kìí sàbálá torí mo ṣe sọ yẹn pé àbáláyé ẹ̀lúgbé ìjọmọ̀ ronú ẹ̀bọ kò sí gangan tá àbáláyé ń lẹ̀ ọ̀ṣun tó wà lóṣogbo yẹ èèyàn ló ń náà ní ọ̀pọ̀ ìjọ náà òun náà ṣe gíní ẹnìkan ló bíi gbogbo àwọn òṣàn pátá but wọ́n mọ́ ní tẹ́lẹ̀ rú àgbò agbára àgbò lọ ṣe ní wo ọmọ rẹ̀ àjẹ́kò bí ma tó bá fún yóò sọ ọ̀pọ̀ mi tó rí ìyẹn bá kọ̀ rẹ̀ sí ní ọ̀rọ̀ báwọn ṣe ń kọ́ ní ọ̀ṣẹ́ ń kọ́ táíkó tún àjẹ́kò bí ma tó fi ń wo ọmọ bó bá dẹ̀ dáwọn ọmọ ọlọ́mọ ni wọ́n pè lọ́mẹ orí ọjà dùn ẹgbẹ́ ọmọ tí èsè yìí ò bí fúnra èèyàn tí èèyàn tọ́ wọn náà ọmọ èèyàn náà ni wọ́n làwọn afá máa ń ṣàdúrà ẹ̀yin bàbá àtọmọtẹ́ ẹ̀fẹ́ bí àtọmọtẹ́ ẹ̀fẹ́ ló bí wọ́n á ṣàdúrà ọlọ́run ní sọ̀kan kan jọ̀ta nínú wọn àwọn ọmọ tá a fẹnu bí làwọn ọmọ tá a kọ́ ń kéwù ta kọ́ lẹ́kọ̀ọ́ ẹ̀yin oníṣẹ́ ọwọ́ àwọn ọmọ tẹ́ ṣe fírídọ́mù fún ọlọ́run jẹ́ kí wọ́n ti gbójú agun sí inú àwọn ìṣẹ̀lẹ̀ náà ọmọ tó kọ́ ṣe òbí ṣe àmà níwọ́n tó ń dán ní òsọ pé ibi tẹ́ ṣọ́ọ̀bù yìnyẹn ibi tó wà yẹn wọ́n ní ẹ ti pọ̀ jùmọ̀ ẹ̀wọ́n ní kẹkúrò ẹgbẹ́ ní kẹkúrò ọ̀gá yẹn ẹnu ẹgbẹ́ ni mo fi ń sọ̀rọ̀ yìí rọ́ nípa o <laughs> ẹnu ẹgbẹ́ ìlú pípẹ́ láti gbọ́dọ̀ ní kí mò ń fẹnu ìlú sọ̀rọ̀ ẹnu fẹnu kiri máa ń sọ̀rọ̀ ẹnu kiri ó fẹ́ ṣe kà nìyẹn kí ni mo sọ ẹ ó fẹ́ ṣe kà tó bá jẹ́ ọ̀rọ̀ kan tí èṣe kà ní kò ní sọ bẹ́ẹ̀ tó rọ́ mọ̀ táwọn ẹ̀ tó bẹ̀ dáńtọ́rù wà gbẹ̀gbẹ̀ ẹnu ẹni ìlú ni mo bí sọ̀rọ̀ ẹnu olúwo lò bí tí ìwọ̀n nìkan lò bí ọlọ́gbàmọ́ àgbàrínà làwọn máa ń ṣàtọ́tọ́ káwọn láṣù Kọ́lá wọ́n bí ní máa ṣàkà ní àmà wà pẹ̀lú fún tú, kọ́lá kó ti wínú ló Àdáńtà ẹ̀ àwọn àmì ìgbàlódíyà bá adáyé bá ìbẹ̀rù orí yá lọ. Ṣé tán bá láwọn bá adáyé bá náà àwọn àmì ìgbèrú sàrò òṣàlẹ̀ Yorùbá o. Àdáyé bá wọn o. Báwa ṣe ń wá làwọn náà wá wọ́n kàn ṣáájú wa lé mi. Àwọn òṣàyẹ àwọn náà bá wọn ẹlòmíì láyé. Ṣé ọgbẹ́ mo dákọ̀ òṣàlórí mo dákọ̀ màmá àtìyá ẹ̀ mo lè dákọ̀ bàbá bàbá ẹ̀ sọ torí náà kò lè jáde ayé bá tó bá jáde ayé bá lè òun ní máa dáyé bá tó láwọn ọmọ mi bá mi láyé àwọn bá ń pè àwọn tó ń pè ní kan ò níyà àdáyé bá ní àwọn òkè yìí tẹ́nìkan ò lè fi gbàgbà tó délẹ̀ lọ́lọ́fin àwọn òkúta àwọn oríṣiríṣi afẹ́gùn afẹ́tẹ̀rẹ̀lẹ́ sáàrí láyé omi ọlọ́run máa ń pàkíyè sí àwọn àkùsùlù níbi pé káwò kábìmọ̀ pé kò sẹ́lò ní ìdíjá dẹ́dà ọlọ́run Ọlọ́gbọ́rọ̀ parí ti báyìí ní Kùránà ló gọ́. Ọ̀rẹ́ وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف تطحت وذكر إنما أنت مذكر ọlọ́ni ìwọ tọ́kàn rẹ̀ lè òwe ṣe wo ràkúnmí lọ jókòó ti ràkúnmí lónìí ìwọ mọ́ lọ jókòó ti ràkúnmí àwọn kan ti bọ́ jókòó ti ó wà nínú YouTube ìyanu ìṣẹ̀dá fúnmi Abu Ayman Mutiu Alẹ́hásáli ó ti ṣe ti pẹ́ dàtò láàájì ti pẹ́ lọ pẹ́sì àwọn ègbó náà ti ṣe mo fíìmù India kan wà ràkúnmí àtẹ́sùn sáré ràkúnmí láyé ṣùgbọ́n mo wá béèrè lọ́wọ́ àbú iphone pé ṣéra fún mi lè sáré jẹ ṣe lọ lóní dáadáa ó ní god on purpose ó ní ẹṣin olùsáré jù ó ní ṣùgbọ́n ordinary ní ìyẹn pé lásán ẹṣin ó pìlẹ̀ ṣùgbọ́n tí wọ́n bá sọ fún tó kó nídìí orúkọ nígbà ó yà mí lẹ́nu india fi nǹkan ràkúnmí ti ẹṣin lẹ̀ ẹwọ́ ràkúnmí lọ wòye ta ló dá kí ló dé sí ràkúnmí ẹni ànábì wọ́n bèèrè lọ́wọ́ ànábì sallallahu alaihi wasallam pé tàbárí ewúrẹ́ tí rìn kiri tí ò lólówó ànábì ní ewúrẹ́ yẹn fún ẹ̀yin tẹ́ ń béèrè Inu tàbí fún kòkò ní nǹkan ní méjì ní ó ṣe nínú tàbí kí kòkò bá ní pàjẹ́ tàbí bá pa èèwò ní wé ẹnìkan ní ràkúnmí kọ́ ojú ànábì wa pọ́n tọ̀lọ́lá àjùdé ràkúnmí ó padà sílé mọ́dọ̀gbọ́n ẹgbẹ́ lápàkúnmí pọ̀lẹ̀ àlára ó fẹ́ dọ́gbọ́n mọ́ padà fún mi jẹ́ ni ànábì ní rán ràkúnmí ó padà sílé lórí bọ́ ní kíní ìjọba òwe ń pè ní rájà ó rí tẹ́lá sọ pé ní báyìí la ń lọ ẹ̀ ní fọ́nà náà fún rẹ̀ ní òde bẹ́ẹ̀ nílẹ̀ wo ni nílẹ̀ aṣálẹ̀ tí ò sí gi nílẹ̀ Yorùbá ń sìn ìdí arẹrẹ ó wà bá nìí ìdí òṣè ó wà bá ní ìdí ìrókò ìdí mangoro wà láàrẹ ìdí ìdá ó wà ní Ìlọrin ìdí arẹrẹ ká tó fónà ẹ́ ìdí àánú rẹ̀ kó wà bánà ìdí àpẹ́ wà lọ́yọ̀ náà bàbá ń àpẹ́ kí ní so mọ́ bẹ̀rẹ̀ ilé bàbá ọ̀dọ̀ bàbá ọba tó bàbá eh, bàbá aláwòsàn bàbá olókùn mímọ́. olókùn mímọ́ ilé agbógun olókùn mímọ́ olókùn mímọ́ ti ké abúlébù ṣé mọ̀gọ́dọ̀ ọ̀rọ̀ ni nínú rẹ̀ ní ìpìrí dípò láwà ní òru èmi kéwú lọ́dọ̀ àpá àwà lọ́nà àṣírí Usman Hussein nílé lèmọ́mù o ó yàtọ̀ sí lèmọ́mù ètò jẹ yíò lèmọ́mù lọ́yọ̀ méjì ní àjókìdẹ̀rọ akéúgbàgbọ́dì akéúgbẹ̀rú lòmìnir lèmí jẹ́ lọ́dọ̀ àfáà nílé kéwú jẹrú àpáwà kéwú ní ọ̀dọ̀ bàbá wa ẹ̀rọ lórúkún mìíràn tó ti kéwú ní ilé agbógun lẹ́yìn ìbùsọ́mí àwọn wá kéwú ní olókùn mìíràn olókùn mìíràn kéwú ní amúnimọ̀ amúnimọ̀ kéwú ní àgbàjì ayẹgbẹ́ láti kéwú ní ìyẹn ìgbàtí wọn wá lé òjò tètè lápùrẹ́ mo tó wá lọ kí ó lọ́dọ̀ bàbá wa imam abba abubakri imam abubakri abba ó kí ó lọ́dọ̀ gandawu ládó gandawu kí ó lámú nígun àwọn nìkan kí ó ládájú bàbá tún parí ní gandawu ládó bàbá wa lọ sí sùmúrá lọ́dọ̀ bàbá wa kàwẹ́lì bàbá kàwẹ́lì kí ó lọ́dọ̀ bàbá wa tájúlé adábì nílọ ìsúnáàtì nìyẹn lọ́lẹ́gbẹ́ ọ̀sọ̀gbẹ́ ìpàtọ̀ nílé lọ́rẹ́ ìkan kò kí ó rí ìtàkà àwọn àjẹ̀mú ní ń kọ́ àwọn àjẹ̀mú ní ń gbà kọ́ ẹlẹ́ẹ̀kẹta mo tún ọlọ́wàá ṣekó ní mọ́jẹ̀ kí n tracy láìsí kí n yẹ bá mọ́ láti bí 90 aṣáwà títítítítítítí gbogbo ẹ̀kọ́ tó jẹ́ kó ní tó ń kọ́ tó bá dé ń kọ́ ọdún wọn gbé ọ̀pún ń zọ̀ ọ̀pọ̀lọpọ̀ tí ń kọ́ tó bá dé lọ lórí nǹkan gbàdí ṣe tó níwọ̀ yunifásitì ní àmàdùgbélé tó lọ sí arabic èdè ń ṣe jọ islam àti ìsúta tó bá ti wálé ọlídé àwọn àdàbí ọlùmí àti ustaz tó lákọ̀ọ́lẹ̀ ẹ̀tún àwọn òkèlè àti ìṣẹ̀kọ̀ọ́ arúùt olókọ́mi lárúùt ó ní kí wọ́n lò síra arúùt tí wọ́n fi kọ́ àwọn kí òyìn olóòlè jù ó ní kí wọ́n mú mọ̀tákírọ̀ lẹ́ńdà tí olóbìnrin ló kọ́ pé ọwọ́ kan ní arúùt ó lè wà láìpẹ́ bá yẹ èmi náà bá ń kọ́ kọ́tù arúùt lèmi náà bá ni mo bá ni mo bá ààrùn ní kó ṣe rí nìyẹn àwọn kéwù nìyẹn àti wọn wù wọn lọ́sọ́nà kò fò wá láti di gangan lẹ́yìn kí ni àánú ọlọ́ fàílẹ̀ làwọn máa ń ṣàpàtọ́ káwọn náà ṣòro ya wọ́n ti àmà ti àmà ẹ̀kọ́ ọ̀dà ọ̀bí lè máa ṣàpà ní àmà ọdún ìgbàlódé ọ̀pọ̀ àkàndáríkà àbáàtì àwọn àmì ọlọ́run ni mo sọ lórí gbogbo tí mo lọ yìí o pàkúmí ni mo sọ lórí àbí fánàbí ni pàkúmí ó padà sílé ojú ràkúnmí pátẹ́gùn máa ń fẹ́ nílẹ̀ aṣálẹ̀ ó ní irun tó kù kò lè wọnú ojú ẹ̀ tó bá pọ̀ jù ó ní bí ọ̀rá kan bẹ́lẹ́bẹ́lẹ́ yóò pàjáde bí bàtà wine glass bàbá ń kọjá bí eruku ṣẹ̀fẹ́ àmọ́ ríta ràkúnmí náà ní ọ̀rá kan tó bu ẹyin jù ẹ̀ kò ní dìbò tí eruku yẹn bá ti pọ̀ yóò yọ ọ̀rá yẹn yóò tún dìbò ẹyin jù tí atẹ́kùn yẹn bá wá ń pọ̀ jù yóò wá ju gbogbo orí yóò máa lọ láì gbogbo olùkankan parádà rẹ̀ ní ọmọ rẹ̀ àtàjíkà ayatùn ọlọ́run ṣe lẹ̀ ó wá tàtẹ́ nìkan ló dá oníkìní yẹn jẹlẹ̀ fún rẹ̀ tó bá wà ká ìlú Ọlọ́run bá ní àmọ̀ ìyàtàtà àlúrù alam naj'al lil arda mihada wal jibala usada be ko to de be Allah sọ ipe wa khalaqna wa banayna khalqakum ma anna khalaqakum shidada ah yẹn te mi wa mo ya pa en di te si e leta Ọlọ́run ma àjà méje tó nípọn lé lórí ah, àdébìtà kọ́kọ́ bá mọ̀

oòrùn tó gbóná jẹjọ àwọn onígbà ìlú pé òkú ìràwọ̀ ni nígbà tó gbóná tàbí dáná tàwà bomi pá tó kú wọ́n ní ìràwọ̀ tó kú ó ní oòrùn how many degrees celsius ni the internal part of it is a continuous motion ẹnìkan ìsúnmọ́ ó súnmọ́ ó yọ ọ́ yóò rí òun ni wọ́n ti sọ pé ayé jìnnà sóòrùn níwọ̀ntúnwọ̀nsì àwọn ibi tó rò ń dé kò ní yìnyín àwọn ibi tó rèé sábà dé ní yìnyín jì àwọn ayé tó jìnnà sí ayé tiwa sóòrùn àwọn dìbì yìnyín àwọn tó súnmọ́ òòrùn ju ayé lọ gbogbo tí ń bẹ́ńbẹ̀ wá dàbí gáà wọn ò lè dúró wọn lẹ́kọ̀ọ́ wọn yọ ìyẹn lọ́lọ́run fi ní ayé bá ní ẹsẹ̀ dósí ọlọ́run ní wà lákùn fi ábì mọ̀ sákọ̀m wọ́n wà ní sáàrùn láàrin ibi tó ṣe é yẹn oníkẹ́ náà lọ máyé olóògbé bẹ́nìkan bá kú àwọn tí wọ́n jẹ́ astronaut tí wọ́n máa ń lọ sínú òṣù báyìí ẹ̀rì kan máa ń gbé ẹ̀wù kan wọ̀ ẹ̀wù yẹn dàbí níní ha tó dàbí ayé kékeré wọ́n wá wà nínú ayé yẹn torí tí wọ́n bá wọn fi ara wọn lásán títọ̀ kò lè bá wọn lára mu ó jẹ́ òṣèlú jẹ́ńbẹ̀ tó bá mókèlè náà tó ní bá kòkè gbọ́ ẹni wà náà jáde tó bá jẹ́nu sọ́mọ̀ ló bá gbọ́wọ́ kò mẹ́ òkèlè ó gbòókò ní ewu ẹnu bó bá fi sókè yóò wà hánú lọ́nà bí máa ń lo life wire tí wọ́n tẹ ogun mọ́ra wọn kí wọ́n má bàa já eré kí wọ́n má bàa Wọ́n wá oúnjẹ wọn bí toothpaste ó máa tẹ̀. Tòlé ń pè mú bọ́ǹsì tó bá fẹ́ já lóhùn ń lọ nù. Ayé ni ẹ máa lọ, àlámọ́jí alẹ́ àbọ̀ kì fáátá, àyá àwọn àbúwá àti ṣeré ayé ilẹ̀ tẹ́ ẹgbẹ́ máa tẹ̀ láyé ló ń fà We have made the land to be magnet. Àhàyá àwọn fún gbogbo alààyè wà àwọn àtà àti gbogbo òkú inú lẹ̀lẹ́ padà sí Prọfẹ́sọ̀ Kọ́mpútà. Inaugural lecture ó ti kú Prọfẹ́sọ̀ Metallurgical and Material Engineering. Ó ní dust to dust tí erùpẹ̀ padà dé erùpẹ̀. Gbogbo nǹkan pátá lé èpẹ̀ ní àti irin èpẹ̀ ní àtíké èpẹ̀ ní gbogbo fún ní èpẹ̀ gbogbo. Ìtọ́ṣe náà lecture.

wàhálà ní ọlọ́run ẹ máa lọ bẹ̀ ẹlọ́mọ àgbélẹ̀ wàhálà kó fi ápì mọ̀ ìtàkọ́rún wọn máa ṣá àwọn ẹsẹ̀ ní díẹ̀ lórí ilẹ̀ bàbá kan èlò Jésù kú ní ìsìn kò tí pé jẹta Kùráyà kan ló kùrá ọjọ́ pọ̀ iná yàwó máa ń náà dára pé yájá ayúdí sára ti rí máa dára. Ọjọ́ kan lọ́dọ̀ ọlọ́run tó is 2026. So káàkì 1,000 jẹ́ one day. 2,000 jọ kí lápé ẹni tó kú tó 2,000 ní àná kéèyàn tó wá ka and twenty six lára kó tó tún ka one thousand years mi sókè pé jẹta tí Jésù kú lọ́dọ̀ ọlọ́run. Lọ́kàlà àtẹ́ ìgbàwọ̀n Jésù bá wọn lórí two thousand and twenty six ìgbàwọ̀n Jésù kú àná ló kú tábàbẹ́ lòun àtọ́tọ̀ ìṣòro bàbá tó máa bẹ́ẹ̀ lò àjọ gbèǹdé kí lọ́lọ́ sọ kí yẹn ní kánà lẹ́gbẹ̀rún ọ̀sìn àlùbáta àtẹ́kẹ̀ sí ìgbéyàlẹ̀ sá Jésù tó bá ní ọjọ́ kan ní àádọ́ta ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta ọdún 50,000 years ẹyọ tú mo lè ẹjá ṣe ratio ẹ̀ 2 to 50 that is ratio 1 to 25 so tabadẹ̀ fifty divided twenty five imagine so Jésù tabaníkà ló fifty thousand years kù ní o Jésù ń pè áwà pín twenty four hours ètò kò tẹ́ ẹ̀ fẹ́ wákàtí kan so twenty four hours ní kọ́ọ̀lì ó bẹ̀ jẹ́ twenty five pé a máa ń sìn ní ilẹ̀ ló ń ta mi ń jẹ́ kọ́ lóun kí n báyìí tó rẹ́ lómi ìlú òkà òun ló ń ṣe wọ́n ń sọ pé kálá lo ẹgbẹ̀rún ọdún tó jẹ́ ọjọ́ kan jẹ́ ẹgbẹ̀rún ọdún jésù dẹ̀ ni wọ́n ní 2026 jésù ò sí ìlò one hour ago tó kú so yẹn ló bá ní àwọn kèfèrí àtàwọn tí ò lọ́lọ́ gbọ́ pé ẹ wọ́n ti ń sọ pé ayé parẹ́ látọ̀dún kò parẹ́ àníkè jésù gangan tó sọ pé pé one hour ago tó kú ibrahim wọn ló kú bí ànábì ibrahim bí years ago let's look at Fifty thousand, fifty divided by five, ten. so you know twenty-four, ten. so how many so kò tí pé èdè sáàmù bí Ibrahim ìlú gbogbo wọn náà dẹ̀kọ́ gbọ́jọ́ gbèdè ń bọ̀ ajẹ́gbẹ́ pé gbọ́jọ́ kò tí ó sọ bẹ́ẹ̀ kò tí ìlú láti ọjọ́ tí wọ́n sọ pé ayé òṣèlú ok 24 10 times 6 20 kèèpé láti ọjọ́ kan táwọn òjíṣẹ́ sọ pé ayé ò parẹ́ òun ìrọ̀lọ́bìnrin iná mú yàrá ọ̀pọ̀ àìyíká wọ́n náà rọ̀rọ̀ Àwọn alágbàrá náà ń bá ní ìkẹ́kọ̀ọ́. Wọ́n ìlàṣàmọ́ra. Wọ́n ìlàṣàmọ́ra. Ọlọ́run ẹ̀wò kè bá tó fi bí rẹ̀ múlẹ̀. Wà náà jọ á ti gọ́rí kan ọlọ́run sọ̀rọ̀ nípa àwọn òkè. Wọ́n lè jì bá àwọn alápàáwọ̀ òkè múlẹ̀ tí ò ṣeé ṣíò àwọn obìnrin nìkan tó wọ́n ti búdó sàbọ̀ abẹ́ wọ́n wá gbé òjìjì òkè sókè ìkọ́ǹtọ̀ pé mo béèrè lọ pọ́fẹ́sọ̀ àbúrámọ́nì pọ́fẹ́sọ̀ ramẹ́ni pọ́fẹ́sọ̀ theology emeritus mo ní jọ́nà ìrúmbà ni mo ní wọ́n ṣe ń fọ́ àwọn òkè èmi ń lo simple science tí mo mọ̀ pé ṣé imbalance kò ní ṣẹlẹ̀ lórí ilẹ̀ tó dáyà kan ní ọlọ́run ló fi òkè òun fi ṣe èèkàn fún ilẹ̀ wá ní jìbáàlà àwòkáàdà àti àwọn òkè yìí a ṣe wọ́n ní èèkàn fún wọ́n bèèrè lọ Professor Abdulrahman tí ni geologist nígbà tí mo wà ní Tóòfù kàn gbé ẹ̀rí, ó ní sẹ́gbà àwọn ìjọ lọ́sí ìlú pé bàbá lànà mẹ́rin tọ́lọ̀ fún wa jẹ́ ń lo díẹ̀ díẹ̀ fún ẹ̀ àgbàmà pé pé Nàìjíríà kó ń wé ìtẹ́lẹ̀. Ó ní èyí tí mo wò lókè èyí tó wà nínú ilẹ̀. Ó ní ìlọ́po òkè tó jáde ló wà nínú ilẹ̀. Lórí pé wọ́n kàn e kò lè ṣàlàyé, a pọ́n mi sínú drum gp drug ẹnìkan wá ti abẹ́rẹ́ bọ̀ tó wá ti ta abẹ́rẹ́ bọ̀ ìdí abẹ́rẹ́ jẹ́ tó ní òrò àrùn lọ́tọ̀ sí ẹ̀ omi yẹn ní òògùn fún hundred years ètò àwọn àmì abẹ́rẹ́ yẹn yóò tó lọ síbọ̀ ẹnìkan ní ah wọ́n dé wọ́n ti kì ní ìbọ̀ yìí ṣé kò ní àtẹ́jì omi ní gp tank ìdí abẹ́rẹ́ mélòó ni wọ́n sì pọ̀ gp tank kó tó lè kú kọ́ọ̀pù sọ ọlọ́run ní wá ní bí ò bá rà àwòtáadá kí ní ẹlọ́bẹ̀ mi lẹ́rù pé kó máa ní pé ayé dàmú o wọ́n ní èyí tó wà ní ọ̀lẹ́ sí èyí owó ìpínlẹ̀ ẹ̀wù ọlọ́run ìdí kò láti sọ pé òun ti ṣe èyí kan ṣe ló peg ẹ̀ńtẹ́ bridge afárá tí wọ́n máa ń ṣe sínú òkun wọ́n lo pipe driver wọ́n á kàn kàn kàn tí ó fi wá lọ sí sí ibẹ̀ ìsàlẹ̀ gangan bíríjì táyìí rìn lókè ó kéré sí tó wọ inú ilẹ̀ ọlọ́run ni wọ́n tẹ́lifá ينظرون إلى الإبل wàílá àbdì kẹ́yìnbà tóbi ha ẹ̀ tún wọlẹ̀ bá ti tẹ́lẹ̀ pẹ̀rẹsẹ̀ nínú sọ́ọ̀tù múlíkù ọmọ mi ní spáàtì ló láìkì jùlọ kùránì ní múlíkù wẹ́ ní ìdáàbìdáàbì Àti ṣúra ni ọlọ́run ló ní láìkì, direct hadith ànábì súra kan wá yóò sì pé àwọn tí ń kà lóòjú àìkìyàmù tàbárọ́ kà ló wá pé ànábì tó sọ yá yá ẹ ah, tó ń sọ ẹ ọgbọ̀n áyà ló ní o ara ẹ̀ nínú pé látàyà ànábì tó sọ ní yóò sì pẹ̀ fún gbogbo àwọn tó ń ké bá ń sánú ẹ̀ mẹ́jọ owó ọ̀nà ó wá ní tàbárọ́kà ló fi bẹ̀rẹ̀ nínú tàbárọ́kà yẹn ọlọ́run sọ ó sọ̀rọ̀ nípa ilẹ̀ fámúṣú ilẹ̀ látẹ́tẹ́ pẹrẹsẹ yẹn ẹ máa rìn kiri lórí ilẹ̀ ẹ máa jẹ ìlú àwọn máa ti ó ní ara ẹ̀rí pé ilẹ̀ jíjẹ èèwọ̀ ní kájẹ ní ìrúgbẹ̀. Tọ́lọ́lọ́ ní wá kù lú ní rí nínú arísìkí tí ó lẹ̀ mú jáde ní ẹjẹ́ ẹgbẹ́jẹ́ if that to science are proving that to eat yẹ̀pẹ̀ is bad, Quran has told us before science that don't get yẹ̀pẹ̀. <laughs> Quran sọ, wá kù lú mi ìtílẹ̀ mú jáde ní ẹjẹ mẹ́jẹ yìí ma fún mú kọ́ lápá ìṣú ìṣẹ́ ìjàrí ẹjọ́ ń ní mo ti lọ sí mo lọ́ì wàkàdá alíkà ọlọ́ni àtàtíkà ayá ṣùnà fánà sí tí àmì gbogbo tí mo ń àyàtúlẹ̀ kọ̀ríyà àmọ́ ó ṣe bí ẹ pò rí o pàtí fánà síta ó wá kọ àyàtúlẹ̀ ṣẹ̀ríyà àyàtúlẹ̀ ṣẹ̀ríyà làwọn àyà kùránì kò sí bàbá láàdì kankan ní gbogbo orí ayé kan ti lè pín ogún tí ó bá tí ó dá tó ti ṣẹ̀ríyà ní tí ò bá ti gbọ́ èèyàn wà lé ọkọ̀ fọ́gbọ̀n ọdún ọkọ rẹ̀ wá kú ẹni òbí ma torí náà kò lókú subhanallah gbogbo àǹfààní tó ṣe fọ́kùnrin yẹn ní kò wúlò kó máa lọ ìsìnkẹ̀láyé yàrá tó wá ń gbé ní kó kú òun ẹni tó torí ẹdúnwò kejì ìdí igi ìyàwó mélòó ló ní ìyàwó mẹ́rin mọ́kànlá ọgọ́sọ́nà mẹ́rin obìnrin tó bímọ méje àtobìnrin tó bímọ mẹ́ta àtòtí ẹ tó bí ẹyọ ọ̀kan dóńdó nǹkan náà wọ́n fi gbogbo ni wákàn pé ìyàwó mẹ́lẹ̀ ìyàwó mẹ́rin fọ́ kọ̀ọ̀kan kòkó tó sì wà ní ugbo àkọ́kọ́ yẹn kòkó yẹn ti lé rí oún gẹ́gẹ́ ló kó nínú ṣẹ̀rí àwọn òní ṣe bẹ̀ láyé orí òjò orí ni wọ́n ṣẹ̀rí àwọn gbogbo ìyàwó yẹn ní nǹkan náà wọ́n jọ gbà súnmúnù ní kùrán pé 1 over 8 property bàbá yẹn wọ́n pín dúkìá bàbá yẹn sí ọ̀nà mẹ́jọ gbogbo àwọn ìyàwó yẹn wọ́n wà yọ ìdá kan nínú mẹ́jọ yẹn olówó pín tó ìyàwó kan lóní olóní tó méjì wọ́n pín sí méjì yóò jẹ́ ìdá kan nínú mẹ́rìndínlógún tó bá jẹ́ mẹ́ta ni wọ́n pè sí mẹ́ta yóò jẹ́ ìdá kan nínú ogún lé mẹ́rìndínlógún tó bá jẹ́ mẹ́rin ni wọ́n ìdá kan nínú tẹ́lẹ̀ nínú mẹ́rìndínlógójì ni wọ́n kú ẹnu àwọn ìyàwó nù wọ́n jẹ́ wá padà sọ́dọ̀ àwọn ọmọ lè dákárì mislo hapsili tó sàyẹ́ èdè ìyẹn tí ò bá fi bàbá àtìyá sáyé torí bẹ́ẹ̀ èèyàn bá kú tó fi bàbá àtìyá lẹ̀ bàbá òjògùn ìyẹ́ òjògùn kò bá bímọ jù bẹ́ẹ̀ lọ ẹlòmí àà ah, aburú àà ah, bàbá yẹn gan ó yẹ kó dúró tì ó ń jogún ọmọ ẹ̀ kí ni kí lọmọ yẹn ti ń tọ́jú ẹ̀ tẹ́lẹ̀ nígbà tó wà láyé ṣebọ́wọ́ tó fún ebí ìgbà tọ́bọ̀ sí láyé láti fún wọn tó kẹ́ kúkú lọ mọ́ ẹkùn bàbá kan ti dàgbà ọmọ rẹ̀ wá ń tọ́jú ọmọ yẹn kú ẹwà ní kó mọ́ ẹrùn pàá ṣe fọ́mọ yẹn tó bá wà láyé bí dúkìá náà ní ìtọ́jú ẹ̀ kúránì yẹn kúkú fún bẹ́ẹ̀ kúránì tó sọ yí ẹ̀ ó fi sọ yẹ sí ìyàwó gbà tí wọ́n tún lè gbà. Àbá ìlú tí wọ́n wá ń kú ní àwòrán àjẹmọ́ للذكر مثل حظ الأنثيين وإن كن نساء فوق اثنتين ولهن نصف ما ترك ولهن ثلثا ما ترك وإن كن نساء فوق اثنتين ولهن الربع ما ترك Wọ́n ibọ́ gbogbo láàrin òṣìlọ́pọ̀ òun. Mo ti mọ̀ láàrùn sí àwòrán àdúgbò. للذكر مثل حظ الأنثيين وإن كن نساء فوق اثنتين فلهن ثلثا ما ترك وإن كن وإن كانت واحدة فلها النصف ولأبوين لكل واحد منهما الثلث مما ترك إن كان له ولد وإن فإن لم يكن له ولد وورثه وورثه أبواه فلأمه الثلث فإن كان له إخوة فلأمه الثلث من بعد وصية يوصي بها أو دين لا تدرون لا أيهم أقرب لكم نفعا فريدة من الله Inna Allah kana aliman hakima. Àbárùkún yẹ bá ń kábẹ̀. Àbárùkún wà bínà ọkùn wà múlẹ̀ ẹ̀kọ̀kan. Àbárùkún. Ọlọ́run ní àwọn bàbá yìí. Àtàwọn ọmọ bẹ́ẹ̀ bí. Látàdẹ̀rù láàáyúhùn àpọ̀lábọ́lá tó náà ara náà ní ẹ̀ẹ̀mẹ́ ilé tí ó kọ̀kọ́ jẹ́ àǹfààní ara wọn. Bóyá bàbá ní ó kọjá àǹfààní ọmọ ìfọ́mọ ní ó kọjá ẹ̀sìn tí ó kọ̀ kú. Ìdí nìyẹn, nígbà ní ọmọ ṣáájú bàbá lòun ti fi tètè sọ kí lógún tí bàbá ó jẹ

àwọn ọmọ yẹn ó jogún àwọn òbí náà ó jẹ́ tó rọ́mọ̀ ní ìkà ní lọ́lọ́wọ́ ọmọ bàbá yẹn rí abẹ́ sí ìrírí yóò nígbà tí bàbá yẹn wà láyé kò jẹ́ kí wọ́n tọ́jú àwọn òun náà fẹ́ lọ Amẹ́ríkà lọ skúl olóhùn advice dábì pé kó jẹ́ tó ń bọ àmábìbélé university pé tó ń bá lọ lóyìnbó máa bàjẹ́ tó wọ́n máa wọ́n ní wálé mọ́ pátádé òun ti kú sí ń bẹ̀ máa fìyà jẹ bàbá yìí ọlọ́run ó lè rí ìyà jẹ

ó ti tó báyìí ibi tí mo sáfẹ́ lò ní wípé ayatullah ìṣẹ̀ríyà ayatullah ìṣẹ̀ríyà òdìlẹ́gbẹ̀rún ní àmì ayatullah ìdọ́fẹ́ Ìnáwó nìyẹn. Ẹgbẹ́ mo bẹ́ẹ̀ tó láti lọ lẹ́nu, àlè àyátù láì kò lọ. Kèé lọ lẹ́nu gan-an bí? Torí pé mo mọ̀ lórí ìlú Nàìjíríà.

Iṣu gbígbóná orí ẹgbẹ́, ẹgbẹ́ bá ọmọ àlè bàbá rẹ̀ ti tẹ̀ jìnà kó tó olórí ibú yàrá kò mẹ́rin ìpín ọlọ́run ṣàánú tó náà ẹnìkan kan ò máa lérí tàbí kó sọ pé àwà ní ọlọ́run lè dáyàn wò dáadáa kò sẹ́ tó jẹ́ ẹ̀kan lọ́dọ̀ ọlọ́run kò sí ó bá mú lọ́dọ̀ ò bá mú lọ́dọ̀ kìí ṣe kọ́lọ̀ ṣe There is nothing that is incumbent upon Allah. Fa'alu. Ànábì ìyànlẹ́bílà ti di ẹgbẹ̀ rẹ̀ mú. Ewó tún ni wàhálà ìbọ́lọ̀ ti sọ fún ọmọ Kùránì ìlú Sọ́rọ̀lù Fátì àti Foríjì ò ní problem. Àfàlà àkún àbúdá ṣàkùn. Ó kọ́lọ̀pàá aṣòrè mọ́ òjúgbé ọdá náà kò sáré jẹ́lò kí ló sí abúbáṣì wọn ó fi gbàgbé àjẹ́mẹ̀ lápáyé pẹ́sẹ̀ tí ọ̀tún bá wọlé tó sí ò wọlé òun òdí ìgbà tó wọn àná ìjẹun ẹjọ́ tó máa fi lọ́wọ́ sí wọ́n ní nínú àlámọ̀ àwọn ẹ̀rí máa jẹ́ ìṣókòdodo ní kùránì òdodo lọ́rọ̀ anábì torí pé lẹ́yìn ìgbà tọ́lọ̀ ń sọ fún àwọn sọ àti ah, mọ́sí tẹ̀síìrì bá bẹ̀rẹ̀ lọ́la nìyẹn lẹ́yìn ìgbà tọ́lọ̀ sọ fáwọn sọ̀hábà pé tí ìmọ̀ lúkún tẹ́ rí ẹ ṣe ọmọ àlìjẹ́nà ní àpàdà láwọn sàábé wọn ni òun fẹ́ràn òun ìrìnlẹ̀ òun fẹ́ràn òun ìrìnlẹ̀ wọ́n ti láwọn wá jẹ́ ọtí lòwọ́ wà máa mú báyìí ìrèdì òun ààrí pàtẹ̀pàtẹ̀ àtòkú wà láàrín wọ́n ní nígbà náà ni wọ́n tẹ̀ wá bẹ̀rẹ̀ sí ṣe dáadáa ẹ̀rí máa jẹ́ ìṣórí yẹn kó dodo ní kùránì lẹ́jọ́ ọ̀rọ̀ tọ́ta mẹ́jìdà sọ ó ní kùránì tẹ́yàn sọ pé sọrọ ọlọ́run àbí ìṣọ̀rọ̀ kò ní wàhálà nú ó ní ó hàn ọlọ́run sọ ọmọ kùránì sí àwọn kó ìra mùsùlùmí wọn Ṣàpẹ́ tọ́lọ̀ sọ pé mínà lè bí náà á sí lókè. Àṣà ìgbàgbà jìdá. Bàbá. ولتجدن أشد الناس عداوة للذين آمنوا يوم ó tó bá tún ká. Wọ́n tẹ́jú dáná àṣàtà náà àjáwà tàbí ilẹ̀ nílá àmàdó ilẹ̀ òun. Ẹgbó tàùkì ṣe nóòlò tàùkì ìṣẹ̀kẹ́ àmì. Ẹgbó tàùkì ọlọ́ọ̀tún ká láàmù tàùkì tó bẹ̀rẹ̀. Nóòlò tàùkì ìṣẹ̀kẹ́ ọlọ́run kan pámọ́rọ̀ yẹn pẹ̀lú àwọn irinṣẹ́ méjì tó lágbára láàmù wúra Láì sí èméjì ẹ ó padà ẹ́ẹ̀rí wípé àwọn tí ó máa lè kókó tí ó máa kó ìnira bá mùsùlùmí nílé ayé ní kí ni. Ìlẹ̀ ní àáránú ni ẹgbùn rẹ̀. Lẹ́yìn náà làwọn ẹlẹ́kọ̀ọ́. Wọ́n kọmúnì àwọn ṣùgbẹ̀yún communism nígbà tó dé iṣẹ́ ẹgbẹ́ bolshevik revolution rí ẹgbẹ́ ṣe political science àtẹ́yìntẹ́ ṣe history àtàwọn economics yes tó máa wà ní kódà first group public àti ìjọba sọ̀rọ̀ nípa system of administration máa wà bẹ̀rẹ̀ bolshevik revolution kremlin nígbà tí àwọn russia dé àwọn communist ṣẹ́rí gbogbo bí tí ó ń pè ní Russia yẹn gbogbo USSR ìjọ tó fi fọ́ ìlú mùsùlùmí ní ṣẹ̀ríà ni wọ́n lò bùkọ́rọ́ ókè àwọn zesta wọ́n lè yọ̀ lè pè kọ̀rẹ́ ní mọ́ká orí ọmọ ọ̀dẹ̀ gangan mo ní ìlú wo ló fi ọwá pè mọ́ ní mo fẹ́ kó ní ó ní mi ò mo wá pé kíní yẹn tà wà oníhùn ó tún pé ó ní kí n tó ní ní ìrí pé ní ìrẹ́rí pé ìgbẹ̀gítà ó pé ní ìrí pé ìlú mùsùlùmí náà ti lo ṣẹ̀ríà even up to today the muslims are the majority in population ìbátan communist dìde oh my god extermination àkàn fẹ́ máa sọ àwọn ọ̀rọ̀ yẹn jù ṣùgbọ́n nǹkan gbọ́ àbúráùs wọ́n kó àwọn èèyàn lọ sí ibi kí lórúkọ bí tó kó òdì burúkú yìí ní Siberia they send Muslim women there sí àìsí wọ́n gan wọ́n kú síbẹ̀ communist sọ pé ògbọ́dọ̀ gbọ́n ti ń jẹ́ ẹ̀sìn ọ̀kan nínú àwọn orí wọn pè ní learning mo kàwé ẹ̀kan learning on religion ibẹ̀ ló sọ pé ibi táwọn ń lọ ní pé àwọn ò gbọ́dọ̀ gbọ́ pé nìkan ṣe márèjì mọ́ in the name of religion pé báwọn àpá àti wọn sọ̀rọ̀ ìdìbò ẹgbẹ́ wọ́n bá ti mú wọn ìyá lẹ́ní on religion arẹ́bì mo ka wọ́n pe society kan ní black nationalist movement gbanu wa ó lìbàdàn that is between from 84 to 87 I was there, or 86, 87 I was there. Mm-hmm. Black nationalist movement. So tó bá ti wà ní society yẹn tàbí òfin ẹ̀sìn bẹ̀, wọ́n máa ń kó àwọn ìwé àwọn communist tó pọ̀ wá. I read so many nígbà yẹn. Communist wọ́n lè mọ́ Islam débi pé Kùránì ẹni Kùránì tí wọ́n bá rí tún parẹ́ ni. Àwọn bàbá Mùsùlùmí wá ṣe nǹkan kan, wọ́n wá lọ. Ah. Gbogbo tò nípa ń ṣàlàyé àti ìṣe tí ó ń pè ní warm up. Kí ni mo pè? Kí ni yóò bá warm up? Ní ìfẹ́ tí mo mọ̀ gbára jù, ní ìfẹ́ tí sí gbára jù. Ìpalẹ̀mọ́ ìlẹ̀gẹ́

páàdì kan kú ẹ̀mẹ́jọ́ pé páàdì wọ́n á bẹ́ tí ogún ẹgbẹ́ bíbélì jáde báyìí láti ṣàlàyé bí bíbélì ṣe ní káàkiri fún ẹgbọ́ báwo ni ipá ti ní káàkiri fún olùwò ló sọ fún pínpín èdè bọ́dẹ bá kú wọn ni wọ́n tẹ̀ sípa ọdẹ ọdẹ tó ọdẹ gbèrè sípa ọdẹ ẹ̀rù ẹ̀wọ́ àlọ́kọ́ sínú gbó wọ́n wá ibi bí ìṣì gidi aṣọ rẹ̀ wọ́n wọ́ fún òkúrò ẹ̀ nínú gómẹ̀ wọ́n wá ń pé ẹ̀fẹ́ kò ní dáhùn wọ́n sì ti bá mi ó tẹ̀rẹ̀ ìmọ̀jẹ́ fún lálẹ́ eré ọdẹ ẹbí wọn arùn ó kọ́ títí tílẹ̀ ògùn mọ́ parí lù gbò wá ní wọ́n ṣe ní kí wọ́n ṣe ogún ẹ̀ ìròrí ló kùránì ló yẹjú ẹ̀ gbogbo àwọn ilé ìlórí láyé

àlékún dáadáa lọ kó ṣe fún àyè tó bá ọ̀dọ̀ ọlọ́run ló ti wá ọlọ́mọdé aládẹ́ èyí tí ọba amúwálá tọ́dọ̀ ara wa ti ṣẹ̀gbọ́n ọlọ́ṣà bóyí ẹ̀fún wa àti gbogbo àwọn bàbá wa tẹ́wà jókòó ìmọ̀mọ̀ mọ́ṣáláṣí àjókòó láàfà wa léèrè àdúgbẹ́ lọ́wọ́ lẹ́yìn tá a ti dúpẹ́ mọ́nà sí ẹ bá lè sáàyè ju pípa kan òwò tí bá ti bẹ̀ sí ìlú jàmọ́ tó bá lè sáà lọ́rùn kò mọ́ṣáláṣí ẹ̀kọ́ Eh. Ẹ̀kà sọ máa jẹ́ pé ó lóun fẹ́ gba ìjọba lọ́wọ́ mi. Àrin ẹlé jáde ó parí. Ẹ bá wà nǹkan sí lẹ́sẹ̀ ní ìwò gíga. Ẹkùn aláàrí ọlọ́pẹ́ iná láàrí. Ọmọ ìní bímọ yín, àwọn bàbá wa ìmọ́mù kèrà fẹ́, hmm. Sheikh Ahmad, àwọn tí ẹ̀ẹ́lẹ́kùnlọ́gbọ̀n máa dùn àrọ̀bí àmì ìrírí àdúgbẹ́ lọ́wọ́ ní lọ́wọ́ bá ní ṣe dáadáa ilẹ̀ pápá fẹ́ràn sport sẹbárí ní south sport ní ìlú tó bá jì kò sí mẹ́lẹ́rò pé lọ àdúgbẹ́ lọ́wọ́ yẹn àbá ọlọ́pọ̀ bá ní ṣe fún ajá àbàbẹ́ wọn ẹjá mọ̀ ìgbìkún bàbá abádógún tún ní náà ọlọ́pàá ti ṣe dáadáa fún ju bàbá balógun gbogbo àwọn tí bàbá balógun àná tò tọ́lọ̀dí ó tò balógun tò ní èyí tí wọ́n bá fẹ́ tò ọlọ́dí ó àti tò torí bàbá tò tó pọ̀ mm-hmm. ẹnìkan sọ̀rọ̀ kan fún mi ní bàbá lóhun mọ́ mo dẹ̀mọ̀ pé bàbá mọ̀ ṣùgbọ́n mọ̀ pé ìbéèrè tó ń béèrè aláàfin adéyẹmí wọ́n sọ̀rọ̀ kan ní ìlú gbogbo kéèké gbogbo tó wà ní ikùn àgbàlagbà sọ olómi ó wà ní ọkùn àgbà sí èkú torí tí sọ rẹ̀ ó dá nǹkan rú ni kò ní tún nǹkan ṣe gbogbo ẹ̀yìn káà máa sọ̀tọ̀ àtọ́tọ́ ìlú ti ń dá lọ́dọ̀ wá pọmọ ẹjọ́ nìgbé sóbìrí ilẹ̀ tí bàbá ìjókòó sí ọba àwa nílẹ̀ ilé mu lọ́mọ tó ti ń ṣe dáadáa ànábì ní gbogbo ogún tí wọ́n ti pín nígbà jà ìlíyà ẹ má tún pín mọ́ gbogbo ogún tí wọ́n pín nígbà wo jà ìlíyà nígbà ìmọ̀tọ́fẹ́ sí ìdáyé ẹ̀fí ilẹ̀ lọ́dọ̀ tún pín títún pín rẹ̀ ló dá wàhálà rẹ̀ gbogbo òkan tí ó kàn wá mọ́ sọ́mọ́ tó bá kàn ń sọ for record public kó fẹ́ wá lo nǹkan bí akụkọ ọha ọba akụkọ ya na ete akụkọ gagara dị obe komi ụkọ ogbe orí ilé ò ní o ọlọ́run jẹ́ kíkọ́ kọ̀lọ̀kọ̀lọ̀kọ̀lọ̀ ó jẹun rámẹ́tíkà ráhámọ́rọ̀ ibi wà kí wa ìmáàmù wa ọmọ ọba Abdulaziz ọmọ mani àbí rẹ̀

àti tí wá sí ilẹ̀ kọjá hmm. ẹ̀ẹ́dẹ́gẹ́gẹ́ ọlọ́ọ̀dẹ́ yìí bàbá àkákà lóòrù àlàáfíà ní jẹ́ lọ́jọ́ àbájẹ́ bàbá tí ó bá ní bàbá ọlọ́bẹ̀ ọdá gbòrògì gbòrògì ṣe kí ní ṣogbo jẹ́ àṣíà

ìwọ tó bá ti jàdó àpékọ́ kágbà ó tún dàgbà kó dògbò ìwọ ló dàgbà ó dògbò lábájá ọmọrọ yìí àlè ìdí gbogbo wa sáwọn ọ̀gá àti níjẹ ti gọ́ ọ̀pù kẹrin náà ọlọ́run dànù wa bàbá wa tó dé láti oko ọ̀wọ̀n lónìí wọ́n ti ní wọ́n ní ṣe mo bọ̀ wọ́n lọ́wọ́ mo ní àánú ah, àgbẹ̀ ní ìlòótọ́ ọwọ́ jẹ́rìí sí Èlé àgbẹ̀ tó lè tó bá wà lóko wájú tẹ bá ti bọ̀ lọ́wọ́ ìgbìmọ̀ tó lè torí kò ní ṣiṣẹ́ nígbà tí ṣú bá ta ní ó ti ṣú wà sọ́wọ́ ìyàn lè dápàdì látàrí kòkó ń kòkó ní òpẹ́ tó ṣù lọ ká lóru sọ́wọ́ ẹ̀ lè dápàdì èyàn ọ̀gbẹ́ ẹni ìṣiṣẹ́ ní kèé sóde ọlọ́run sàánú wa àṣẹ àlòstáàz àdòktúr àtìgbò ọba ọ̀rọ̀ àkíyí náà tó kọ́ mi gbé wà báyìí náà wà bẹ̀rù dáadáa wọ́n kọ́ wa ní pẹ̀lẹ́gbà àkọ́jìnà púpọ̀ bẹ́ẹ̀ wọ́n pè ní alẹ́adábú ànàìjírí alẹ́adábú ànàìjírí ẹnu adábùn arúgbí à nàìjíríà ní nàìjíríà ara ní ìlítẹ́jọ́ yóò bá láwọn bí kò sí lítẹ́jọ́ ní bí wà kò jáde àṣẹ lítẹ́jọ́ ara ní kí wà ní àtàì nímọ̀ ni wọ́n bẹ̀rẹ̀ sí kò jáde mo ní ẹ̀dá ẹkọ́ ti tó onígan tí mo já máa kéw àti ń bẹ nù fá àwọn èdè kéw tí wọ́n bá ń kí fá ẹ́ẹ̀ṣì báyìí kéwó sì wọ́n jáde lérè pàímọ́gbà tó fẹ́ tó ṣe ògbórí ẹlẹ́mọ̀ṣọ́ wá fẹ́ kọrin orí jẹ́ ń pè ní orí ìjìnlẹ̀ Yorùbá ó ní ó dà láyé Àláyíra èdè ó ní àlè ààbíwọ̀ èdè lọ́gbàwà ní lérè pàálẹ̀ sí ṣe Mùsùlùmí. Ó fẹ́ lo ó ń ṣeré ìdílẹ̀, ó ń sọ ìtàn ẹlẹ́mọ̀ṣọ́ ìjọ́ ó wá fẹ́ kọ orin ìjìnlẹ̀ Yorùbá ní ó dà láyéra Adébáyọ̀ Fálétí nínú àkójọpọ̀ ewì ẹ̀ nígbà tó fẹ́ sọ̀rọ̀ ní ẹjọ́ náà ẹ̀yìn jẹ̀mọ́ wa jẹ̀mọ́ adẹ́rẹ́ àbálẹ́ tí èsè mùsùlùmí jẹ̀mọ́ ma ó fi hàn pé ọ̀rọ̀ tẹ́ ẹ sọ adábùlẹ̀ arọ́bí àbí alẹ́kádàbù a nàìjírí òdodo ni ó mú kó jáde adẹ́rẹ́ àbálẹ́ tí wá ọmọ ọ̀yọ́ kókó wọn ni yẹn lọ́nà ìgbìmọ̀ṣẹ́ yìí lọ́wọ́ ṣùgbọ́n ìbẹ̀ nígbà wọn ti kéré ní títẹ̀ yìí ó ní ẹkú ẹ̀yìn jẹ̀mọ́ wọn mo ló ti rí ìjìnlẹ̀ ìwì ló sì ń kéyè sórí pé oníbẹ̀ ayé tó tọ́ ẹmọ̀ ó kì túbọ̀ tó lágápọ̀ ó ní adébáyọ̀ pálé sí ni wọ́n rí tí wọ́n fi ń dáṣẹ́ ìlú kíké nígbà tó sọ ládọ́rẹ̀ pẹ̀lú sọ pé wà ní àwọn àkọ́kọ́ hmm? ó ní jẹ́ kí kọ́ọ̀tì ẹ̀ tó ní táìmù mọ́lọ́jọ́ bí lọ wọ́n ṣàlàyé ọ̀rọ̀ ẹ̀sìn Islam àdúgbé lára gẹ́lẹ́ ẹ̀sìn àbáláyé tẹ̀bí inú ẹ̀sìn èdè yìí ń tẹ̀sìn lábàláyé ní kéwú sí jáde ńgbọ́lọ́tìrì àbẹ́lẹ̀ yorùbá àwọn tí èdè mùsùlùmí ẹ̀kọ́ wa ń kọ́ wa ń náà ọlọ́run mọ̀ sí yé wa ọlọ́run látọ̀ lálọ́ àríwọ̀ ní ti sàbùláì tọ́lọ̀ bákádà làkádà torí ní kí rògbé síìsì ní sọ fún wọn àti olùsọjá sí àyà àwọn ẹ̀sì ń já pé káwọn sọ bọ́ọ̀gà pé síìsì ní tó máa di pé mo ní odidi ọ̀sẹ̀ kan ẹ̀ nípa kí ó ọlọ́run ṣàlùwà àbí ọlọ́run bá ní fi ọlá kó fún wa lókun àtàgbára láti ṣàlàyé ọ̀rọ̀ kó má jẹ́ ká wí ìwú kó sì má jẹ́ ká sọ̀sọ̀kúsọ̀ kó má jẹ́ kó wúlò fún wa láyé ní níkọ̀ọ̀rọ̀ sàárè àti gbàgbà tí a mọ̀ ládá sí mẹ́bẹ̀ ọlọ́pẹ́ jù fún wa lọ́pá náà آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وسلم تسليما كثيرا كثيرا آمين ìlú láti bẹ̀rẹ̀ lọ́dún ìlú nípa ọ̀rọ̀ ìlú